بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ترى رياض الصالحين تي عم باكي كان نبي تي يوا ونني باب صفة طول القميص والكم والإزار رطلني شيء قلو أرى أقوى باوني أسمع وأشوف tí yóò jẹ́ ìbámu pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wasallam ẹlòmí ọmọ ní nínú gbogbo ń tàǹsọ yìí ọ̀rọ̀ ṣòkòtò balẹ̀ nílẹ̀ yìí ń sọ so báàbùtà wà yìí yóò di kó hàn síyàn pé ọ̀rọ̀ ṣòkòtò balẹ̀ ọ̀rọ̀ síyàn gbọdọ̀ máa sọ ni náà lè ti àwà yìí tí ẹ gbọdọ̀ kà kún tí ẹ bá yóò gbọ́ àwọn hadith lóríṣiríṣi tó wá nípa ọ̀rọ̀ aṣọ ọ̀gbọ́dọ̀ balẹ̀ kọjá kókó ẹsẹ̀ ṣòkòtò ọ̀gbọ́dọ̀ balẹ̀ ó kọjá kókó ẹsẹ̀ ọlọ́run kí ó sàmì wá. níbi tí a kì nínú báàbù náà náà ni àdéhìsì ìmọ̀ ìlọ tí Ànábì sọ pé al-isbalu fil izar wal qamis wal imama náà. بسم الله الرحمن الرحيم نعم علي بن عمر بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الإسبال في الإزار والقميص والعمامة من جر شيئا قبلاه لم ينظر الله إليه يوم القيامة رواه أبو داود والنسائي بإسناد صحيح وعن عبد جريج جابر بن سليم رضي الله عنه قال رأيت رجلا يصدر الناس يصدر الناس عن رحمه لا يقول شيئا إلا صدروا عنه قلت من هذا قالوا رسول الله قلت عليك السلام يا رسول الله مرتين قال لا تقل عليك السلام عليك السلام تحية الموتى قل السلام عليك قال قلت أنت قلت أنت رسول الله قال أنا رسول الله الذي إذا أصابك ضر فدع فدعته كشف كشفه عنك وإذا أصابك عام وإذا أصابك عام سنة فدعوته أنبتها أنبتها لك وإذا كنت دعوت كفر أو فلاح فضلت راحلتك فدعوته ردها عليك قال قلت اعد إلي قال لا تسبن أحدا قال فما صرفت بعده حرا ولا عبدا ولا بعيرا ولا شهر ولا تحقرن من المعروف شيئا وأن تكلم أخاك وأنت منبسط وأنت منبسط إليه وأنت منبسط إليه وجهك وأنت منبسط إليه وجهك إن ذلك من المعروف وارفع إزارك إلى النصف الساق فإن عبيت فإلى الكعبين وإياك وإسبال وإياك وإسبال وإياك وإسبال الإزار فإنها من المخيلة وإن الله لا يحب المخيلة وإن امرؤ شطبك وعن وإن امرؤ وإن امرؤ شطبك وعيرك بما يعلم بما يعلم فيك فلا تعيره بما تعلم فيه فإنما وبال ذلك عليه رواه أبو داود والترمذي بإسناد صحيح وقال الترمذي حديث حسن صحيح نعم الإمام an-Nawawi alayhi rahmatullah nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ nínú tírà yìí nípa tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ fún mùsùlùmí mùsùlùmí tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi kò gbọ́dọ̀ ní wá ṣe wù nǹkan òun lòun ó ṣe máa ṣe àbí tó bá ń jẹ́ pé ẹ̀sìn ọ̀bá dá sí ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ẹnìyẹn yóò máa retí yóò sì máa darí ara rẹ̀ pẹ̀lú pé kí ni ẹ̀sìn sọ nípa nǹkan tí ẹ̀sìn bá ti dá sí fún wa eléyìí ló jẹ́ kí èèyàn jẹ́ mùsùlùmí gidi lèèyàn fi ń jẹ́ pòkì nínú àwọn mùsùlùmí. Ibn Umar radiyallahu anhuma nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ aṣọ wíwọ̀ náà ni à ń bá bọ̀ wá àwọn ìkankan wá ń bẹ tí ń jẹ́ àwọn ṣubha yẹn ni pé ọ̀rọ̀ láti fi dá ọ̀rọ̀ rú tí àwọn tí wọ́n tẹ̀lé òfin ànábì sallallahu alaihi tí wọ́n fẹ́ máa tú kalẹ̀ láti fi dá ọ̀rọ̀ rú inshallah ìdíbẹ̀ ní alẹ́ yìí hadithi yìí ibn Umar ó ní anabi sallallahu alayhi wa sallam ó sọ pé al-isbalu fil izar wal qamis ipe isbal yẹn ni pé tá bá ní tí ń jẹ́ isbal òun ni pé kí aṣọ kọkọjá kókó ẹsẹ̀ kó bo kókó ẹsẹ̀ fil izar a máa ṣẹlẹ̀ nípa níbi tí yẹn bá wọ izar ìsìbáàlù máa ń ṣẹlẹ̀ níbi tí yẹn bá wọ izar bákan náà wà alqamis ìmọ̀ ń ṣẹlẹ̀ níbi tí yẹn bá wọ alqamis kí ni jẹ́ izar izar ni aṣọ kan tí yẹn máa ń wọ̀ sí ọ̀gángan ibi tí àbí aṣọ kan tí yẹn máa ń lọ́ mọ́ ọ̀gángan ibi tí ṣòkòtò máa ń wà tó ṣe pé iṣẹ́ tí ṣòkòtò ń ṣe gẹ́lẹ́ iná lòun náà ṣe òun pè ní al-izar àmọ́ wọn ò kàn ní rán òun ó dà gẹ́gẹ́ bí ṣòkòtò àmọ́ àyè ṣòkòtò gángan náà lèyìn ó dè má ṣùgbọ́n náà wal qamis ìdíjẹ́ qamis òun ni aṣọ tó wà ní òkè pípé yóò lápá wọ́n ran onápele kọ̀mìs wal ìmáàmà bákan náà isbal kí aṣọ àbíkíláwà ní kó gùn fa kọ́ wá kùn kọkọjá kókó ẹsẹ̀ ní pé lẹ́gbàá tí ìyàwó tí ìyàwó jùlẹ̀ ìtìyàn jùlẹ̀ ń ọwá kọjá kókó ẹsẹ̀ anabi ni man jarra shay'an khuyala ẹni tó bá ń wọ nǹkan kan nílẹ̀ nínú gbogbo àwọn nǹkan tá a sọ yìí tó ti kó kọjá ibi tó yẹ kó kọjá nínú ìzáàrù ni ẹni pé aṣọ tí wọ́n máa ń lọ́ máa dì í tí máa ń wà ní ààyè ṣòkòtò àbí aṣọ tí ẹ máa ń wọ̀ sí òkè ẹni tó bá ṣerú rẹ̀ báwọn wá kó wá ṣe kó kọjá kókó ẹsẹ̀ Ànábì lam yanzurullahu ilayhi yawmal qiyamah ọlọ́run ní fi ojú àánú wo tọ̀ ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ tó pé ní tí ń wọ̀ ọkọjá kókó ẹsẹ̀ ó ń dé kókó ẹsẹ̀ náà ni abẹ́ ṣàlàyé wípé ọ̀rọ̀ aṣọ kìí ṣe pẹ́ nìkan lọ́gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kẹ̀yìn àlùsùn nù ṣé rìálù sọ́ọ́lì ló là ó lójú ẹni tí ò ní tíra yìí lé àmọ́ ó lójú ẹni tó sì ka tíra yìí ó lójú ẹni tí ò ní lé bẹ́ẹ̀ sì ni ó lójú ẹni tí ó ka tíra yìí ó kàn ní lé ni so mi tí mo wá ní mo fẹ́ rọra mẹ́nu kàn níbẹ̀ òun ni pé àwọn kan wá ń bẹ tó ṣe kí wọ́n mọ̀ sọ pé àlè ìzáàrù nílànà lè dákọ̀ọ́ kọ̀dákọ̀ àṣìríwáàl ọ̀rọ̀ ẹniyẹn ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó ń sọ pé ìdájọ́ tó bá lọ fún khuf kò lè lọ fún bàtà ìdájọ́ tó lọ fún khuf kò lè lọ fún socks gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́nìyẹn ṣe rí àbíkéyàn ní alkamis ipe ìdájọ́ tó bá bùbá kò lè bá kaftan ẹ̀yà kan nínú tábàní kọ̀mís aṣọ kaftan lè jẹ́ bẹ́ẹ̀ kọ̀mís bùbá alápá kékeré lè jẹ́ bẹ́ẹ̀ kọ̀mís kọ́lẹ̀ yẹn lè rán kọ̀mís tó pé kò ní ní aṣọ kò ní ní tẹ́ bá rán ẹ̀sìkí kọ̀mís lòun náà gbogbo tí wọ́n bá ti wọ̀ sáyé aṣọ ayé bùbá òun máa ń pè ní alkhamis gbogbo tí wọ́n bá ti wọ̀ sí ìdajì ìyá ara yẹn ni pé níbi ìbàdí tí ó gùn wá sálẹ̀ a ó lè jẹ́ ìzárò ló gbé síbẹ̀ ni ó lè jẹ́ sọ̀rọ̀ ló gbé síbẹ̀ ni so nǹkan kan náà ni ntọ́kàn wá ni pé àlẹ́ àìlá ntí yẹn ó ṣe kìí ṣe n tí ẹ̀ ń lo nǹkan yẹn níta ẹ̀ fi ń ṣe nǹkan yẹn gangan kan tí ó ṣe lọ́kàn wá so anabi sallallahu alaihi wasallam ó dárúkọ ìzáàrù kóra bí o bá dá kọ àṣìṣẹ́wà ọ̀rọ̀ ẹni yẹ́dà gẹ́gẹ́ bí bí kí o ní pé innamal khamra ọtí lọ́lọ́ ń dákọ́ ní kùránì kò dákọ́ gbó wà ní ẹ̀yíká àwọn ọmọ mú gbó ẹbí wọ́lẹ̀ o olóòtú sọ̀rọ̀ gbó ọlọ́wọ̀n dákọ́ tìrìtìrì kọ̀dákọ̀ sáùtù kọmúrù ọtí lọ́dákọ̀ kọ̀dákọ̀ ògógóró so lè mọ̀ pé eléyìí ọ̀là ń pé torí kò síbi táwọn oníbídí àyẹ̀ tó ẹfẹ́ sá sí wọ́n bá ti jòkó báyìí tí a ti bẹ́ẹ̀ ní sẹ́ máa ń ronú ẹ̀rí ah ànábì lọ sẹ́rẹ̀ yìí ní táwọn sá máa ronú jòkó sí ni pé kí làwọn fi rí ọ̀rọ̀ so wọ́n á mọ̀ pé <laughs> wáàyí tó wá kò sí dànù kò sí rélẹ̀ pa so ọkàn máa yá ni dẹ̀ yóò mọ̀ yòókù ní sí ni so tẹ́ bá wá yọ sí bòmí yóò àdẹ̀wọ́ ọ̀dà o ẹni tí ó máa ń mu gbó nìsín kí lọ fẹ́ sọ fún un tó lè ṣe wá sí pé máa mu gbó bó ṣe ń ṣe wá sí pé ṣòkòtò ọlọ́run ọ̀dákọ̀ ṣòkòtò ànẹ́bí ọ̀dákọ̀ ṣòkòtò ìzárùlà ànẹ́bí dákọ̀ so ìtí mo fi ń ṣe léyìn ni pé ó lè ṣe é ṣe kẹpa àlọ́ pàdé àwọn èèyàn bẹ́ẹ̀ tó pé tó wọn sọnù ìgbè ìzáàrù lànàbí dákọ ẹni àwọn sọ pé ọlọ́mọ dákọ alẹ́sọ́mùrù níbo ló ti dákọ cocaine so olè sọ bá wọn pé ẹ máa mú cocaine tó bá ní kí lóde kò ní ọlọ́wọ́n dákọ cocaine nínú kùránì o fámúrù lọ́n dákọ so ibi ni ó ti mọ̀ pé ìsọkúsọ bẹ́ẹ̀ náà ti ní ọlọ́ni nàmàlẹ̀ fámúrù wal ansab wal azlam wal maisir nàmàlẹ̀ fámúrù wal maisir maisir kọ́ wá jẹ́ pé tẹ́tẹ́ tí wọ́n ń ta láyé ànínẹ́lì gangan kọ́ wá níbo lọ́n ti dákọ̀ náírà bẹ̀ bàbá jẹ̀bú dáyà yìí ẹ mọ́ta bàbá jẹ̀bú jẹ́rẹ́ sẹ́rí pé èyí ó rí pé nǹkan ń ṣe ọ̀pọ̀lọ̀ irú ẹni bẹ́ẹ̀ làpá kan tó bá ní òun gbọ́ àdísà nábì yé tí wọ́n ń sọ fún yín pé ìzáàrù lànàbì dákọ̀ èyí ṣe ń pè ní sókòtò ìfẹ́ràn kan rà fún un so ṣùgbọ́n àti mo ní mo fẹ́ yà sí mo fẹ́ ọjọ́ lọ ṣẹ́rípa ti tú báyìí nìsìn kàmọ̀nsó àbá pé ìzáàrù sókòtò òmù àbá pé ní bàǹtẹ́ tó máa ń sàn òmù náà bákan náà an abi juraish jabir bin sulaim aw bin salim radiyallahu anhu qala qad ra'aytu rajulan jabir yẹn ó ní òun rí arákùnrin kan yazuru nas ara èyí àwọn èèyàn wọ́n ń sẹ́rí sí làákàyè rẹ̀ nípa àwọn èèyàn tẹ́tí táwọn èèyàn máa tẹ́tí gbọ́ yẹn pé é kí lẹ́nu yìí ń sọ ló ń sára èèyàn sá pé ti pìtì mu la yaqulu shay'an illa sadaru anhu tó bá ti sọ nǹkan àwọn èèyàn ó sì máa sáré mú lò qultu man hadha máa ń tálé léyìí táwọn èèyàn ń ah, ah, tó ipá èèyàn jòkó tí wọ́n tó ikú tó bá ti sọ wọn kan báyìí wọ́n sáré máa gbà á ni wọ́n ní rasulallah sallallahu alayhi wa sallam wọ́n ní àwùjọ́sí ah, ọlọ́run ní ìpè anabi ní muhammad ní sallallahu alayhi wa sallam kult olóhùn wọ́n ní alayka salam kọ́mọ bá aláfíà ọlọ́run ya rasulallah òjúsí ọlọ́run ọba marratain ó lè lè jùlọ wíwẹ̀ bá nabi ipe alayka salam alayka salam qal anabi wa sọ fún pé la taqul alayka salam má ma sọ fún yẹn pé alayka salam ma anabi ni alayka salam tahiyyatul mawta sórí alayka salam kíkí òkú ni òkú lè máa kí báwọn qul assalamu alayk wí báyìí pé assalamu alayk aláàfin ọlọ́run kọ́ máa báwọn alimami Ibn alayhi rahmatullah wọ́n ní n tó fa tí anábì fi dá ọ̀rọ̀ yìí padà tó fi fún ní ìtọ́ ẹkú máa wí òun ni pé assalam orí ọlọ́run ni àdúà ni àdúà lèyàn ń tọrọ fún yàn pẹ̀lú tó yẹ bá sálámà sí yàn àdúà yẹn lẹ́ẹ̀kọ́ wáwájú kí o gbé àdúà yẹn wáwájú kó tó wá kan ẹni yẹn gangan sùlánẹ́bì ní kọ́mọ̀ wíbẹ̀ náà ibi kọ́ máa sọ pé asàlámù àlẹ́yìíká sọ̀nẹ́bí sọ̀lọ́ sọ́làm ọkọ̀rẹ́ ti rẹ̀ pé kọ́ máa wí yẹn má kí la fẹ́ rí níbi àdéhùn yìí ìyẹn ni pé níta nàbí bá fi kọ́ wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn hmm. alfáàdùl Qur'an alfáàdùl bẹ̀rẹ̀ látúlù àbù bí a àwọn gbólóhùn tó bá jẹ́ gbólóhùn òfin ìyẹn bí ṣeré o wọ́n ní tó bá ni ó wí ìtọ́wà wọ́n ni ó wí ṣẹ̀wù kẹ́lìmọ̀ lásán èyí bí ṣeré ká tó wá ní iṣẹ́ wá sí wọ́n ní ó kírun wáwọ̀ ọ̀dà ọlẹ̀ wáwọ̀ ọ̀ka mẹ́yà kò sí tí ò sí mẹ́ tó ń tọ̀hún ọmọ nǹkan tí ń ṣe ní o kò lè ṣe bẹ́ẹ̀ lérí ọ̀rọ̀ ayé rẹ o kán sọ mẹ́ta ìbá akọ mẹ́ta kò sí nǹkan kan sọ pé ó fèlè ni eléyìí yóò lánàá lẹ́sàn wọn ni òun mú sùn ẹ̀yọ̀ kan péré wọ́n fún olóòtú méjì wọn ní mẹ́ta ni wọ́n mú so tó bá jẹ́ pé ń gbà mí gẹ́gẹ́ pẹ́ lọ lé ẹ́ńtà kíní ẹ̀rọ lè fílẹ̀ ní kọ̀ǹpútà ni wọ́n kò ní lọ lóhùn kò ní lọ lóhùn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nǹkan tí anabi sallallahu alaihi wasallam bá kọ́ wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa mùsùlùmí gidi ìgbàtà nàbí kọ́rẹ́tẹ̀ ní yìí tán ó ní qultu anta rasulullah olóhùn wa ní sí wọn ní òjíṣẹ́ ọlọ́run qal anábì wa ní ana rasulullah èmi lòjíṣẹ́ ọlọ́run alladhi ọlọ́run ọba tó ṣe pé ìdá asabaka durrun tí nira bá kàn fada'utahu tọ́wá pé ọlọ́run ọba náà kàṣàfà ò hàn yóò sì ká ìṣòro wọn kó fún ọ yóò ká ìlera yẹn kó fún ọ. wà ìdá asọ́bàkà àmú sẹ́nẹ́tì tí ọba jẹ pé ọ̀dá ọba dé bá ọ padà ẹ̀wùtà tọ́ wá pé ọlọ́run náà àtẹ́yìtà ha lak ẹ́ àmbátà ha lak yóò sì máa ní kí nǹkan kó máa hù. kí ọ̀dá yẹn kó kú òfin ọ àwọn olùmí ma ń ṣe àdísì yétú tọmọ wá ń lò gẹ́gẹ́ bí ipe al-istighatha bi rasulillahi sallallahu alaihi wasallam ipe yẹn lè ànẹ́bí rédíò rí tí wọ́n bá farabalẹ̀ ẹ máa wo ibo ni ànẹ́bí ni ana èmi lòdì sí ọlọ́run àwọn yóò wá tú pé aláàbì òjíṣẹ́ tó ṣe pé ìdá àsọ́bákà dúnrún tí nira bá kàn padà ó tàwù tó bá ti pé tó kàṣáfàwò áńkà yóò sì bọ̀ kàgbó ẹ̀sìn ẹ̀sìn lánàbí ò lè sìn kankan múyàn wọ́n ni iye olódo ní ọ́ ni bẹ́ẹ̀ sì nìkan kankan ni pé tí ẹ̀mọ̀tí ẹ̀ bá ń wá ẹ̀rí àdàmọ̀dì tí ẹ̀ sáà ń wá ìrújú káàkiri yóò sá máa tọ wàhálà káàkiri ni yóò mú wá wá fìtínà káàkiri yóò mú wá wá ẹ̀rí pákáleke káàkiri ṣètọ́ni wà yóò àmọ́ ìyá ẹ̀rọ òun fún un nígbà tí ń sọ́nà lórí ìwà ìmọ̀ káwọn àà mi ò lélẹ̀ yìí àdéhùn tó clear ẹ wo níbo ni rọmírù máa ń padà sí jù ó kọ tí dọ̀míru bá súnmọ́ jù òun ní máa ń padà sí lọ́dọ̀ rẹ̀ ní dọ̀míru máa ń sẹ́rí padà sí afitabari kọ̀rínà tó wá ń yan ipe náà ibi kìí ṣe ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀pọ̀dọ̀ alákọ̀ọ́kọ́ ni tó ní ana rasulullah èmi lò jí sí ọlọ́run aláàbì ọba tó ṣe pé ìdá asọ́bàkàdúrún wàlà ẹ̀ẹ́dẹ̀wò kàṣàfàwò ànk tí ìnira bá kàn tó bá pè tó bá bẹ ọlọ́wọ́n bá náà yọ ka ìran yẹn kó wàyí là sọ́ba ka ẹ̀ẹ́mún sánẹ́tì tí ọ̀dá ọ̀dá bá dé bá ọ tó dé bá yín padà ẹ̀ẹ́dẹ̀wò tó bẹ́ẹ̀ àmbàtà Allah yóò sì ní kí nǹkan tó ja ọ̀dá yẹn oko tó kú yóò sì ní kọ́ wù padà wàyí là kóńtà bí ardi falatin bí ardi kọ́fìrì tó bá wà ní ilẹ̀ oko àwọn falatin àbí nínú nínú pápá fàdọ́láti rahilatuk tí nǹkan ògùn rẹ wá sọnù ràǹkómi rẹ sọnù ẹsìn rẹ sọnù padà àwùtàwù tọwọ́ abẹ ọlọ́wọ́ ọba náà rọ́dà ha àlẹ́yìn yóò sì dá padà wá fún ọ. kọ́l jábìrì yìí bùn sùlẹ̀yìn àwọn bùn sẹ́lẹ̀yìn olóhùn wa sọ ahid ilayya fún mi ní àdéhùn ẹni pé fún mi ní márùn fún mi ní ìmọ̀ràn anábì ní ìmọ̀ràn tí ń fún ọ látàṣó bá ń na àhàdàn ọgbọ́dọ̀ bú ẹnìkan kamaláyé rẹ̀ ẹ̀wọ́ wàláyé ta gbọ́dọ̀ kíyèsí ní àwọn kan yìí o àwọn náà gbọ́dọ̀ ní pípọ́ àdéhùn tánàbí ń fún àwọn èèyàn tó fi ń jẹ́ mùsùlùmí gidi náà lélẹ́ yìí o látàṣó bá ń na àhàdàn má bú ẹnìkan kan má bú ẹ̀wọ̀n ọ̀dá kíyàn ya ẹlẹ́kẹ́ ebú ẹlẹ́gbẹ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ ebú ni tápẹ́kẹ́ bá máa ń tóbi pẹ̀lú ebú ni ẹ̀kẹ́ lè ní ó tóbi bẹ́ẹ̀ tó mọ́ yàn bú anábì ní kọ̀dá ọjọ́kùnrin ni ojóbìnrin ni kọ́ máa bú yàn máa bú yàn ẹlẹ́gbẹ́ bú yàn kọ́lá ìtumọ̀ sọ fún pé ìbù òní lè jẹun alẹ́ òní lè jẹun àbí òní ló jẹjẹ ìtumọ̀ wọ́n gbọ́ ní oúnjẹ jẹun ó sì mọ́ tó ń wílò tán tó ti wo bì kan tó rí pé á ah, weak point tí ò dáa tó burú ó ti wá tọ́jú ẹ̀ sọ́wọ́ ní ní bá ti fẹ́nu kan bẹ ya rẹ̀ báyìí mo mà sí ìyẹ́ ìfúnbẹ̀ lọ́wọ́ mi mo mà sí rí ẹ̀ ìfúnbẹ̀ lọ́wọ́ mi mo ti mọ́wọ́ ni ìrẹ́lẹ́yìn kò ní ṣe òṣèlú méjì bí máa bóyàn so anabi ẹ̀yẹ̀ni jábìrù ní fama sababtu báyìdáwó hurran wàlá abdan oníjọta náà ti sọ̀rọ̀ yẹn fún òun ò bú ẹnìkan kamọ́lá yìí òun hurran ọjọ́ wọlúwàbí ni àwọn abdan àbọ́jẹ́rú wàláyé àwọn kan yíyọ kí wọ́n mọ kíyèsí ni o wàláyé kí wọ́n mọ kíyèsí tẹ́bá rẹ̀ lómi yóò ní kóhun ṣe súnà abẹ́ ẹ̀kẹ́ ebú yìí ah kó lóòjá fún wá sí ebu ni egwu ṣe ẹ̀yìn ìgbúgbúrú àwọn àdísì kò wúlò lára tẹ̀yìn ṣòkòtò nìkan lẹ́pẹ̀ ní súnà ni tí ó gbọ́n nìkan ní súnà ni ìjáàbù nìkan ní súnà ni kọ́ọ̀bù nìkan ní súnà ni gbogbo àwọn yìí èèyàn máa ń ṣe súnà débẹ̀ náà ni o mọ́ búyàn mọ́ láyé rẹ̀ aláyàrá pé yẹn súnà lẹ́yìn sallallahu alaihi wasallam ni òun èyí tó bú ẹranko gan wàlábà ohun ewu dábà rankumi wàlá ṣáàt ewúrẹ́ ohun ewu bú wọn ó ní anábì tó anábì sọ yẹn fún alákọ̀ọ́kọ́ nù lẹ́yìn anábì tó ní wàlá tahqiranna minal ma'rufi shay'a anábì ní máa fojú tíṣẹ́ rẹ̀ kan bó ṣe lè kọ́ ma anábì wá fún lápòjú máa bá ọmọ ìyá rẹ̀ sọ̀rọ̀ wa anta munbasitun ilayhi wajhak kó tújúká tó bá fẹ́ báyàn sọ̀rọ̀ tújúká sọmọ ìyá rẹ̀ orúkọ bá ń sọ̀rọ̀ ẹ̀kẹ́kẹ́ dáhùn ẹ̀hẹ́n náà tí dàmú àbúntàn pé kí ni kí ni kí ni kí láti tó bá wọn wà lójú ogun ni sọ alẹ́sọ̀lọ́ àsálàmù kò fẹ́ gbúrú eléyìí yẹn máa ń tójú ká báyà sọ̀rọ̀ kódà anábì ni yẹn máa ń tójú ká sálámà sí yẹn ni gbogbo ẹni anábì sallallahu alaihi wasallam lọ kọ́ wa gbogbo tí ẹ̀ máa fi ń ṣe súnà náà nìyí ẹ̀ máa wá wà anábì wa ní inna dhalika minal ma'ruf gbogbo àwọn kẹ́tí mò ń sọ fún yìí dáadáa ni tí ẹ gbọ́dọ̀ máa ṣe tán ní iṣẹ́ rí inna Allah ya'muru bil 'urfi wa yanha 'anil munkari gbogbo àwọn nǹkan tó dá ni ẹ máa ń pa èèyàn láṣẹ ara àṣẹ dáadáa tánàbí ń pa wá lélẹ́yìn anábì tó wá ní wàrfà ìzárak ìwọ Jabir bin Sulaim máa fa ṣòkòtò rẹ sókè wàrfà ìzárak máa fa ìzáàrù rẹ sókè tí a pa ti yanjú ọ̀rọ̀ ìzáàrù àti ṣòkòtò lẹ́ẹ̀kan ẹ̀hẹ́n so ìlà nisfi fàákó dé ìdajì ojúgun rẹ ẹ̀wùn kan kó dé ìdajì ojúgun rẹ anábìnitọ́ wàyín abẹ́ìt tó bá kọ̀ tó lè jẹ́ ká sọ rẹ àbí sókòtò rẹ kó wà ní ìdajì ojúgun àbí fàílẹ̀ káàbẹ̀yìn ọ̀dá jùkọ́ mọ̀ wà ní òkè kókó ẹsẹ̀ rẹ jùkọ́ wà lókè kókó ẹsẹ̀ ẹni pé mo sọ̀rọ̀ kan ipe àwọn mímọ̀ ń sọ pé kòyàlá ti gírímọ̀ ń káyìí lànà bí ń sọ nígbà bí ń ṣe fáàrí ni tí a kí mo ní ákèwú kan ní àyè ipe àtẹnitọ́wọ̀ tó lé òun ṣe gírímọ̀ ń káyìí àtẹnitọ́wọ̀ tó lé mi ò ṣe gírímọ̀ ń káyìí gbogbo ẹ̀ á ní ìsìn anábì ní wa iyak anábì ní sọ́ra rẹ̀ wa isbal al má jẹ́ kí ìzáàrù rẹ tòkòtò rẹ àtẹ̀wù rẹ má jẹ́ kó dé ibi kókó kan kókó ẹsẹ̀ rẹ fa iná ha minal fáàrí ni tó ti ní ibi tí ó dénú àmọ́ èyí òfin ṣe fáàrí ànábi kọ̀nsílà rẹ̀ pé kí ni fáàrí ni òfin tẹ́gbọ̀n fi já wọn rèé o àdísì òun lọ já gbogbo rẹ̀ ń tọ́bá ní èmi òsèbáàrí ọ̀dá òsèbáàrí ọya pàṣẹ tó rẹ sókè dá lọ lè gé e dá àdísì anábìnú tó lóṣó olóòsèfáàrí ni ọya ẹni tó mìpẹ́ ẹni tó bá ti lóhun òsèfáàrí ẹ ní rí ìsbálù ní ọ̀dọ̀ rẹ̀ ẹ ní rí kí aṣọ rẹ̀ lọ́kùnrin àbóbìnrin kó dé ah, ọkùnrin kó dé kókó ẹ̀ṣẹ̀ rẹ̀ kókó wọn hàn ní sómi èèyàn kókó sẹ̀ ní òní trọ́sà sóní sòkòtò súnà yọ hàn báyìí ní àbáṣọ súnà tó bá fẹ́ wọ̀ kókó sẹ̀ rẹ̀ hàn so ó lè wá wà lérí rẹ̀ ó ó wà lérí rẹ̀ kókó sẹ̀ rẹ̀ láti kí ni kò sá hàn so bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe ṣàlàyé lélẹ́yìí sẹ́pá àwọn èèyàn mọ́ ní sómi èèyàn kókó sẹ́ ó ní ọmọ àlè trọ́sà brọ́dà tó bá ti sunna nabi sallallahu alaihi wasallam ni náà ni sómi yẹ kókó sẹ wà ní múra anábì ni wà inna Allah la yuhibbu al-bakhila ọlọ́run òsì fẹ́ràn kí ọmọ ti báyìí ó mẹ́ pé kí sókòtò kó kọjá kókó ẹsẹ̀ ọlọ́run ò fẹ́ràn kó dé kókó ẹsẹ̀ ọlọ́run ò fẹ́ràn rẹ̀ anábì anábì ń tọ́mi nìyẹn kan bá wá ń bú ọ wà ẹ̀yára tó ń fi àbùkù kàn ọ́ bìmá yá ẹ̀lẹ́mù fíìk pẹ̀lú àwọn kẹ́kẹ́ tó ti mọ̀ lára rẹ ó ti mọ̀ pé ó ní àwọn aláìsí kan lára àbí kùdìẹ̀kùdìẹ̀ kan wọ́n fi ń bú ọ anábì ní wàlá tọ̀ àìyé obìnrin tá ẹ̀lẹ́mù wọ́n mọ̀ fi tí wọ́n mọ̀ bù òun bú ọ pẹ̀lú tó mọ̀ wọ́n náà bú pẹ̀lú tí wọ́n náà mọ̀ mà pèlèta sí tó ti àmọ́ ra àràbú ẹgbẹ́ lómi àràbú ní ọmọ rà fún ọ ọmọ máa lè tí a gbólé bàbá rẹ̀ rú nígbà àà gbólé bàbá rẹ̀ ló dàrú gbólé bàbá rẹ̀ ti dàrú ńkọ́ nígbà rú ní tí ò so ànábì ni èyí tó mọ gan ọ gbọ́dọ̀ fi búyàn ká tó wá ní èyí tó yàn mà so ànábì ni tí yàn bá ń fi tó mọ̀ bú wọn wọ́n máa ń fi tí wọ́n mọ̀ nípa ẹni yẹn fi bú ìtumọ̀ rẹ̀ ni pé má ti ẹ̀ mọ́ bú padà ànábì ni fa innama wabalu dhalika alayhi ẹ̀ṣẹ̀ nítòsí òun ìrí ara rẹ̀ ló dá ìrí ara rẹ̀ ni ọmọ dà lé ẹni pé yóò padà rí àtibọ̀tán tó ṣe òun ọ̀rọ̀ wa Abu Dawud wa Tirmidhi kúrò àwọn yàmọ́ rárá gbọ́ máa lè fún yà ìdákùn èyàn ti súnà Nabi sallallahu alaihi wasallam ẹnìkan wá ní ẹ mọ rántí gbà kan wọ́n jọjọ́ mọ bàbá kan náà nípa ẹnìkan wá sí súnà nínú wọn àwọn yòókù àwọn ya ń táwọn yà kalẹ̀ kọ́lọ̀ ń kó tó àwọn sí ẹ̀yin wá ń sọ fún súnà lára yẹn àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò nu wọ́n sọ pé bàbá wa sọ fún wa bọ́mà lè ní ọ́ ó ṣe sọ́kú tó ti kó bẹ̀rẹ̀ súnà ẹjẹ́ bàbá wa tó kú ọ́ sí ló mà lè ní ọ́ gan ó ṣe sọ́ kó tó di pé ó bẹ̀rẹ̀ súnà kẹ́kiri pé ibi tí àwọn èèyàn lẹ́yìn tí wọ́n lè báyàn mú ọ̀rọ̀ súnà dé ní ìlú lọ́rin yìí ibi tí wọ́n kórìíra súnà dé ní lọ́rin yìí ah kìí ṣe kékeré ẹni tó bá tán ọ̀ bá ṣe nkankan ọ̀ náà ní nkankan ọ̀ jẹ́ ní nkankan ọ̀ bọ́mọ rẹ̀ sùn ọ̀ lú jìbìtì yóò sì mọ kórìíra rẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú tèmi yóò sì mọ kórìíra rẹ̀ nítorí pé kí ni ọkàn ń ṣe súnà Nabi sallallahu alaihi wasallam nítorí pé òun ṣe ń tí ẹ̀yìn ò ṣe síbẹ̀ ilé ẹ̀kẹ́ lọ lè wò pé kí ni tẹ́ni yìí wọn ní ṣe yí wọn wọn kà máa bá nǹkan mi lọ ni kò sí tí wọn ní pè é kò sí tí wọn ní tí wọn ní lọ́rùn so bí ọ̀rọ̀ súnà sí mọ lórí àwọn èèyàn ńlẹ̀ yìí nù ibẹ̀ ni ti wá mà kìí ṣe pé ẹ̀sìn àwọn bàbá wọn yẹn ẹ̀ gan ni wọ́n fẹ́ràn wọn ò fẹ́ràn ẹ̀sìn ẹ̀sìn kọ́ ìranù tó ń rí ṣe ń di ẹ̀sìn náà ló wù wọ́n ìranù wọn ló wù wọ́n bẹ́ẹ̀ tó wá dúró kankankankan ẹlòmí yóò ti ní nǹkan mí ti ń bínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá lọ pọ̀ mọ́ súnà àwọn ẹ̀wọ̀n kan wọ́n àti ẹ̀kọ́ àrìnkà làwọn dáa wọ́n àti ẹ̀kọ́ àrìnkà làwọn mọ́ ní ọ̀rẹ́ nìkan sọ pé òun nìkan lòun mọ́ ta ló dò ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ta ó ń súnà òun lọ gbọ́ orí láyé tó sọ pé ń jò òun òun àlàámọ́ tó wọ́n sì máa rárá bú ara ara àwọn ọmọ lọ́rọ̀ máa yẹn lẹ́sẹ̀ wọ́n tún wọ́n èsì wọ́n tẹ̀ wọ́n gbé mílíkì dé fáwọn ìyá wọn yìí nìyí mílíkì wo mílíkì wo èsì wọ́n tẹ̀ èsì wọ́n gbé wọ́n gbé apá ẹran wa fáwọn ìyá wọn kí wọ́n rẹ̀ ta ló gbé apá ẹran lọ ta ló gbé apá ẹran fún yẹn gbólé ti gbọ́ rí gbogbo ẹni tẹ́ bá tẹ̀ sẹ́ bá kì wọ́n báyìí bá ní bo ni talẹ́ rí ọ̀gọ̀mọ́rẹ́ nìkan gbé apá ẹran fún yàrá rẹ̀ ǹgẹ́ ẹ́ kí lọ́sọ fún mi mọ́ ìṣòro rẹ̀ àìní ọmọ ibi tó wà mọ́ kò níye mo lè kó jáde lápò báyìí pé ìsanwó ọkọ̀ rẹ̀ gbogbo bí tó bá lè lọ gbogbo bí tó bá ti mọ́ ni ọgbẹ́ wọn sọ fún mi níná gbogbo ọya kìíní ẹwà àrígbó ohun wọn wà change lẹ́ẹ̀kan náà olóòsì kọ́kọ́ múra kankankankan ìdè mórí báyìí gbé mílìkì wọ́n máa gbé mílìkì fún ni ni ẹ ẹ̀dá pẹ̀lú ẹ̀mù mi débẹ̀ ìwọ̀n sọ́lẹ̀ iná so bí tí mo lọ gan ni pé ṣe rí àwọn èèyàn ní ìlú yìí àti pé tí máa ń ṣe súnà Nabi sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ gbọ́n extraordinary wàláì kó gbọ́n ìyẹn tí ẹ ṣe súnà kí láká ìyẹn mọ́ pé mo fọ́lọ́wọ̀n bá búra torí súnà Nabi sallallahu alaihi wasallam yóò mọ̀ mú ọgbọ́n wájú gbọ́n lẹ́yìn ni torí ẹ̀kọ́ oríṣiríṣi ló ti máa kọ́ nínú súnà nábì ìbánẹ́bí báwọn kan lò tán ju wọ́n lè ju tẹ̀yìn yìí lọ wọ́n lè ju yín lọ wọ́n lè ju ará lọrin lọ ní àwọn tí ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá ń bá wọn lò gbogbo àná làmọ̀ yìí wọn abẹ́ lè ju wọn lọ ni ẹ lè tó wọn wàláì wọn àwọn tán lè ju ará lọrin lọ fífí ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá ń ṣe àmọ́lá wọn ẹ̀wọ́ ṣe àmọ́lá wọn hun tí wọn bá so òun ni pé kọ́lá àwọn lédè bíi pé wọ́n sì lọ lè lọ ní bàbá ọba lọ́rin àwọn náà wíbẹ̀ tí bàbá ọba lọ́rin òsì mọ̀ kankan nípa nǹkan ohun tí wà láà àwọn bàbá ọba lọ́rin ẹnìkan mọ̀ káàkiri wà kiri wọ́n rán wọn o tí wọ́n rán wọn ń sẹ́ rárá ẹtún wò gbogbo wọ́n tó bá jẹ́ àfà tó kéwú tó bá fẹ́ ṣe wà sí ìta bàbá rẹ ní ojú ó sí ìta bàbá rẹ náà ní ojú ó sí wọ́n ọdún tàbá mú bàbá o wọ́n lọ lè wọ́n ní ìsìn wọn ọ̀rọ̀ àfihàn yà ní nígbàgbà wọ́n ti lọ lè di ọ̀tẹ̀ rúgúdú ẹ̀wò tó bá ṣe yí òun ó ń pa tí ó sì wá bẹ́ẹ̀ yóò wá sí pa tí kọ́lá wọn ní lè wọ́n lùlù wọ́n lùlù wọ́n lùlù lóru sí wọn kọ́lá wọn ní lè wọ́n filẹ̀ kọ́lá kan tẹ́wọ́ àìlómi gbáṣe ń ṣe wà sí ìdáwà yìí nísàlẹ̀ bàbá wa ìtàlẹ̀ kan kò lè lè wa mẹ́ wàláì wọ́n sì mọ́ lọ lè dìdà káàkiri ẹ̀sí wọ́n wà ọmọ ìlú ẹ̀yìn ẹ̀sí wọ́n gbọ́ ọmọ ìlú ìtàlẹ̀ rẹ̀ kí lọ́kùnrin lè bá bẹ ọmọ wa ni ìyìn wá lè bàbá rẹ̀ wọ́n náà dúró lè bàbá rẹ̀ máa wí tó bá fẹ́ wí máa wí tó bá fẹ́ wí lè bàbá rẹ̀ ayé lónìí ọ́ àdá lè bàbá rẹ̀ rú lè bàbá rẹ̀ lè bàbá rẹ̀ owó dàrú bí wọ́n ló lè wá kọ́ wá bèrè ìdàgbẹ́ kan rú nǹkan kan dàrú mẹ́ wàláì àjọ ń ṣe lérí ọwọ́ tó ń kálukú jọ mọ̀ pé ń tí ń ṣe lọ nìyí tó bá jẹ́ tájọ sí àjọ ṣe tí ó wáyé kájọ ṣe ẹ̀fọ́ ẹ̀dí tí mímú ìmìnà wọn tó máa lọ mi kò dábì tí nàlẹ̀ títà àwọn gbanilé sọ yìí táwọn gbanilé sọ yìí kò sí ẹnìkan kan tó lè ní àà ah, ọmọ bú na ṣàbúrú fún mi kò sí ń tọ̀hún kò sí ń tọ̀hún àwọlọ́wọ́ àmọ́ tí bá wá ń ṣe ọ́ tọ́mọdá ara fún rẹ ọlọ́mọ ìsìn wá yọnú ẹ kò sí lọ́fẹ́ kàn mí pẹ̀lú rẹ ìrànṣẹ́ torí nínú sàárè mi ò ní bá mi dúró bẹ́ o ẹwọ bó ń kálukú ṣe gbọ́dọ̀ rí ní sọ wọn mọ́ ṣàbúrú fún wọn sì mọ́ compromise pẹ̀lú wọn atọ́kùnrin atóbìnrin ní sọ o mọ́ compromise pẹ̀lú wọn bó ṣe lè wù mọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ ìyẹn fẹ́sìn compromise o sànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n ẹ̀kọ́ أبي هريرة رضي الله عنه قل بينما رجل يصلي مسبل إذاره njọ́ kan ni arákùnrin kan ó ń kírun àmọ́ ìzáàrò rẹ̀ ṣòkòtò ẹ̀ àbí ẹ̀wù ẹ̀ tọ́wọ̀ ó wá ń kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ẹni kó dé kókó ẹsẹ̀ ó sì sbal qala lahu rasulullah àtẹ́bí wa sọ pé id up fatawadda padà lọ́lẹ̀ tún àlùwàlá sí padà lọ́lẹ̀ tún àlùwàlá sí sẹ́rí àdéhìsì yìí àdéhìsì ọ̀la láàfíà ni o àdéhìsì ò ṣe kí ni tí ọ̀la láàfíà tí mo fi sọ ẹlòmíì lè gbọ́ kọ́mọ́ dùn gbọ́ ìdájọ́ rẹ̀ mọ́ náà wò kọ́kọ́ sọ báwọn anábì ń lọ tó ọlọ́lá ṣe fàdá abáfatáwá dọ̀ a ọlọ́ oṣù tó ọlọ́lá ṣe lóòótọ́ tó mẹ́jẹ́ ó tún wá bá anábì padà fàkọ́ọ̀l àwọn ìd abáfatáwá dọ̀ a ọ padà lọ tó ọlọ́lá ṣe anábì sọ fún un فقال له رجل يا رسول الله أخواني هو النبي ما لك أمرته أن يتوضأ ثم سكت سكت عنه كيلو دي أوكي زوبي كولا طولو على سي أوسيداكي أو سنغكفون قال النبي إنه كان يصلي النبي أنكرني وهو مصبل إزار سقطوره أبيبانتيره أو قجاكوكوسي فإن الله لا يقبل صلاة رجل musbirin ọlọ́run ò sì ní gba ìrun ọkùnrin tí sókòtò rẹ̀ bá ń kọjá kókó ẹsẹ̀ ẹ̀wọ̀n kan hadith yẹn hadithun da'if hadith da'if fún ni kò lẹ́sẹ̀ ńlẹ̀ so ó túmọ̀ sí pé tí hadith ibẹ̀ lè lẹ́sẹ̀ ńlẹ̀ ni gbogbo ẹni tí bá ń kírun tí sókòtò rẹ̀ bá kọjá kókó ẹsẹ̀ kò nírun sòtò àpá àdìsí bá lálàáfíà tó bá bá lálàáfíà ni àbá àdìsí yóò wallahi ìjọ òun kìíní kan tó ń yé mi sí nínú ìlànà alùsùnà ọ̀jàmáà ipe ìlànà alùsùnà ọ̀jàmáà ń èyí sí àbòsí mẹ́ rárá lẹ́sà fi ìbọn kò sábòsí nínú manhaj alùsùnà wallahi ẹwà àwọn ti gbé kalẹ̀ ipe àrífún da'ifun la yu'lal bihi la yu'awwal alayhi fi fil hukm àdísì da'ifun ṣèdájọ́ ẹ̀sìn ẹwà wò wọn wá ní dé apá kankan wá ní a ah, rò àdísì yìí a ah, ọ̀rọ̀ yìí bí òsì lálàáfíà ọ̀dà púpọ̀ jù bí yóò lé àwọn èèyàn jìnnà sí ká má máa wọ ṣòkòtò ní tọkọjá púpọ̀ ẹsẹ̀ lórí irun tọ́rọ́ ìgbà tí ó ti lálàáfíà èèyàn ṣòkòtò yàn ọba àkọjá púpọ̀ ẹsẹ̀ ẹni yẹn ṣe kí ni ó ní irun àmọ́ ẹ̀ṣẹ́ títí ipò kọjá kókó ẹsẹ̀ pé ṣòkòtò kọjá kókó ẹsẹ̀ abẹ́wù rẹ̀ lọ́kùnrin ọ̀tọ̀ nìyí òun yóò gbẹ̀sẹ̀ rẹ̀ lọ́tọ̀ àmọ́ ó ní ìrun sobi ni ó ti di bí ìlànà alùsùn àbò ṣe rí náà ni kẹlòmí ọmọ tán rẹ̀ kó ní òun mọ́ni amẹ́lẹ́ àjà alùsùn náà kó wá máa ṣàbòsí níbẹ̀ olùlọ́fẹ́ nìkan olùlọ́fẹ́ nìkan olùlọ́fẹ́ nìkan olùmbì kan a ọba mu sùnyẹ́mọ̀ ń lọ́ọ́ generalize ni ni tó bá ní mọ́nájì rẹ̀ mọ́nájì yọ́wà àm ọ generalize rẹ̀ gbogbo èèyàn ni so náà ni mọ́nájì alẹ́sìn ọjà mọ́ àwọn kílò àdéṣe dọ̀ yìí ibi tó máa rí pé ah àdéṣe ti wá sí kí ní irọ́ wọn yàrá àfilẹ̀ wọn yàrá lè wá àdéṣe mi tó bá wà sahih ni naam so bákan náà al-Imam an-Nawawi wọ́n tún ní wàn Qais bọ́n بشر الثعلبي قال أني أخبرني أبي وني بابا مفهمين وكان جليسا لأبي درداء نعطمنا لإنجو كولو لأبي درداني أني قال أني كنا بدمشق ولا أني دمشق أه، أني كان بدمشق رجل من أصحاب رسول الله ولا أني كان بني دمشق إنه أصحاب النبي يقال له سهل ابن حنظلية ibn anzaliba àbí anzaliya ó kọ̀ rẹ̀ ń jẹ́ sáàl ọ̀kan rajulan mutawahidan ó jẹ́ nìkan tó máa ń dáwà walam yujalis an-nas kò kí ń bá èèyàn jókòó innama huwa salatun yóò máa kírun ni wa idha faragha tó bá ti parí níbi irun rẹ̀ fa innama huwa tasbih wa taqbir yóò bẹ̀rẹ̀ sí máa jẹ́ subhanallah tó máa sí allahu akbar hatta yatiya ahlu ahla tí ó fi délé famarra bina ọwá wá pẹ̀lú wa ọkọjá lọ́dọ̀ wa níjọ́ kan wa nahnu inda Abi Darda àwọn lọ́dọ̀ Abi Darda arákùnrin yẹn wá kọjá tí wọ́n ní pé máa ń dárin hù faqala lahu Abu Darda Abu Darda wa sọ fún kalimatan gbólóhùn kan tanfa'una ó ṣe wá láǹfààní wala tadurruk gbólóhùn yẹn ò sì nínú ìwọ́n náà lára ní kí tí wọ́n náà bá gbọ́ qala ó ní ba'atha rasulullahi sallallahu alaihi wasallam sariyatan faqadimat ó ní anábì sallallahu alaihi wasallam ó rán àwọn ọmọ ogun kan jáde àwọn ọmọ ogun yẹn wá lọ wa ja'a rajulun minhum arákùnrin kan wá dé láàrin wọn wa jalasa fil majlis alladhi yajlisu fihi rasulullahi sallallahu alaihi ó wá jókòó sí àyíká náà máa ń jókòó sí fàkọ́lẹ̀ lọ́rọ́ jùlọ ilẹ̀ jẹ́mbí ọ wá sọ fún ọkùnrin kan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní lọ́rọ̀ àìtànà hìnà ìrìtàkọ́ìnà náhínú wẹ́lẹ̀ àdú ó ní ẹ̀ <laughs> tó bá rí wa nígbà tá à ń lọ lè ń pàdé pẹ̀lú àwọn ọ̀tá wọ́n gun ní nǹkan wọ́n salé ìdà wọ́n sa ní nǹkan faqal ọwá ní khudh minni wa ana al-gulam al-ghifari ọwá ní ìgbà gbàlọ́wọ́ mi khudhha minni gbàlọ́wọ́ mi wa ana al-gulam al-ghifari sì jẹ́ ọmọ kékeré náà àwọn ìran ghifari ó ní ìyẹn ni pé tí mo ń bọ́ sọ yìí gbọ́ bí mo ṣe ń sọ ìyẹn ni pé ó ń sọ bí àwọn ṣe máa ń jà lójú ogun wọ́n ni kéyí pátá ọ̀rọ̀ fi kọ́ lè yìí oníkí lórí níbi ọ̀rọ̀ ẹni yìí ẹni pé wọ́n ń bi ẹni tí ó gba ẹni pé Qais bun Bishr tó gbọ́rọ̀ yìí wá wọn náà ń bi ogun kí lórí níbi ọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ tí ẹni yìí sọ qala wọn ni má ọ̀rọ̀ má ọ̀rọ̀ illa qad batala ó ní ẹni bí ṣe ń sọ yìí ní rí pé ládàá rẹ ti bàjẹ́ fasami'a bidhalika akhar ẹnìkejì wá gbọ́n tó wí yẹn bí kẹ́nìkan dé kọ́ máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ogun ẹni tó ń jòkó wá bi ọmọ yẹn pé kí ló rí sí ẹni ibi bí ń sọ̀rọ̀ ni a ah, ládà ẹni yìí ti bàjẹ́ pẹ̀lú tí ń sọ yìí ó ní ẹnìkan wá ní ara òbí dálíkà bá san ẹnìkejì a ah, bí ṣe ń sọ̀hún ní òrùpí láì fi wà o pàtàkì náà àwọn méjì bá ń ipe ẹnìkan ń sọ ń táwọn ṣe lójú ogun ẹnìkan ní kò ní ládàá mọ́ ẹnìkan ní ó ní ládàá wọ́n ń fa ọ̀rọ̀ yẹn títà fi dé ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam subhanallah ànábì ó sẹ̀san kéèyàn ó yíyàn an yu'jaru an yu'jara wa yuhmada kò yẹ pé yẹn náà ni èèyàn ń fún yẹn lẹ́sàn yẹn sún yìn ká yìnyàn ká fún yẹn lẹ́sàn kò sí láì fi mẹ́ ní fara ayé tó wà bá Darda sọ́rọ̀ bẹ̀ dàlẹ̀ olùwà rí pinnu Abu Darda dùn wa ja'ala yarfa ra'sahu ilayhi ọwọ́ ó yẹ ni pé ó fi ìdùnnú rẹ̀ hàn yẹni pé ó gbòdì yẹni pé ó gbórí sókè láti fi hàn pé inú òun dùn ọ̀yà kúl ọwá ní anta sami'ta dhalika min rasulillah ni ní ntọ́ sọ yìí tó ní pé ó ní yìí ibi kò sí fi ká sànyẹ̀ lẹ́sàn ká tó ń yíyàn ṣé ọgbọ́rú yìí ni lọ́dọ̀ ni. mọ́ gbọ́ ni yẹni pé ẹni tí wọ́n ní máa ń dá lọ tí máa ń dábọ̀ yìí wọ́n ní fama zala ba'idu alayhi hatta inni la aqul la yabrukanna ala rukbatayhi ó ní fama zala kò wáyé kò ní gbò kò yẹ kò gbò ba'idun alayhi yẹni pé wọ́n ta kété sẹ́ni yẹn pé ó sún sẹ́yìn ó sún sẹ́yìn ó ń sẹ́yìn hatta inni kódà bí ṣe ń lọ òun lèmi àwọn ah, pé à làyàbùrù kánà alárùkùbàtẹ́ yìí ṣẹ́ni yìí kìí ṣe kébí ṣe rán lọlẹ̀ yìí bí kí wọ́n fẹ́ jòkó tí ìpẹ́ ni yóò fi eékún rẹ̀ kúnlẹ̀ báyìí tí ìpẹ́ yóò fi eékún rẹ̀ lélẹ̀ ẹ̀wò wọ́n jọ ń sọ̀rọ̀ ni o ọ wá ní bínú rẹ̀ ṣe dùn tó ọ fẹ́ lè lọlẹ̀ kó sì jẹ́ pé kò ní jòkó mọ́ eékún ní òfin lélẹ̀ ẹ̀rí sínkì náà tó nù tí a máa kẹ́yìn àti ìyàn ní ìsìnkẹjọ mọ́ sọ̀rọ̀ kẹ́nìkan wá sọ̀rọ̀ kan tó dùn mọ́ kọkàn yé kọkàn lọ́rẹ̀ ní kó yẹ pé kò rẹ̀ lọ́wọ́ fi lélẹ̀ nísẹ̀rẹ̀ kó jòkó òfin kó jòkó ekó ló fi lélẹ̀ so ṣé irú yìí ní sáwọn mídíà yìí bá tó rí o ní oore o bára kàálà rúkè bàtẹ́ yìí sọ̀dàpọ̀ sí mẹ́sàmọ́ mẹ́rin pé èèyàn kúnlẹ̀ kíyàn so oníkọ́ọ̀lù

كالباسط يده كالباسط يده بصدقة لا يقبضها أني أنا بني ẹni توبان bá náwó fún ẹ̀sìn tó ní tí a pẹ́ sí wọ́n mọ́fí ń jagun ní rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọ náwó tó fi ṣe sàárà tí ó káwọ́ yẹn kù mọ́ tí kí gbogbo tó ní náà ní ná àdísì yegun ó ní súnmọ́ máa rọ̀ yàwó mẹ́rin àkàrà ó tó kọjá ń jọ mi abúdá dá tó sọ pé kẹ́lìmẹ̀tàn tàn a ní ìdí gbólóhùn kan sọ fún wa tí ó ṣe ọláǹfààní tí ó sì ní ní àwọn lára kọ́l anábì ní arákùnrin yẹn ní kọ́lá rasulullah anábì ní ni'ma rajul ọkùnrin kan khurayim ọmọ dáw khurayimul asadi lawla tulu jummatihi anábì ní ah ìyẹn dáadáa mà ní lágbájá o irun rẹ̀ ìmọ̀ ń gùn yóò gùn síbi ìjìká rẹ̀ ní pé irun rẹ̀ máa ń dé ìjìká wà ìsìbáàlì ìzáàrì yìí ara tí ò dá lára rẹ̀ pé aṣọ rẹ̀ ìzáàrù rẹ̀ ṣòkòtò rẹ̀ tí máa ń ṣe ìsìbáàlì ẹ̀rí ìyẹn ni kékeré mùsùlùmí kọ́dá olóhùn lákìdá tó dá àkídà rẹ̀ dá kìí ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba kìí jóògùn kìí wọṣẹ́ kìí wòye pẹ̀ gbogbo iṣẹ́ bó jìnà sí àmá ìyẹn ni pé inú rẹ̀ dáa àmọ́ sókòtò rẹ̀ ò sí kíni kòtò rẹ̀ ọ̀dá ẹni sókòtò rẹ̀ bá ti tó bá ti dé kókó ẹsẹ̀ àbáṣọ rẹ̀ ọ̀dá ẹ̀rọ bá rí àwọn afá inú èmi ò tí dákùn táàkó bá jẹ bá súnà nẹ́bì mú ní àbá ní súnà ní ń ṣe ẹwọ kíní là ń ka yìí bá ìyáàlù sọ́ọ̀lì yìí náà ẹlòmí ní sáríù rẹ̀ ń lé òníkà bọ́síkà ònílò wà ìsìbáàlì ìsáàrì yìí anábì ní aṣòkòtò rẹ̀ máa ń débi kókó ẹsẹ̀ fàbálàgà Khuraym àkùzẹ́yìmá àbí Khuraym ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ Khuraym tánàbí ń rẹ̀ onífa akada ṣafrata ṣafrat ah, àbí fa akada ṣafrahu fakọ́tà àbí àjùmọ́ta wílà òfin ọwọ́ agé irun rẹ̀ tí ma ń déjì káhùn gbà tó gbọ́ pé ànáyìn sọ báyìí pé á ah, pé kò rẹ̀ mọ̀ dá o àmẹ́nu láì fi sí mẹ́lá rẹ̀ pé ètì rẹ̀ sẹ́n pé wọ́n máa ń dẹ̀ lọ́lẹ̀ báyìí láwọn alárúbáwá wàrọ́fà ìzáràhù kúrẹ́yìn ó ní ọwá fa ṣòkòtò rẹ̀ ìzárù rẹ̀ ilá ansọ́fì sàkẹ́yì ọwá máa ń dé àárín àwọn ansọ́ àwọn àárín ojúgun rẹ̀ ó mẹ́ pé kò nídìí tí a bá ń wọ̀n pé dédé ìdájú ojúgun rẹ̀ kò sí kankan tó bá sì ń wà láàárín ansọ́fù fókọlù kàbẹ́ẹ̀nì yọ́kàn fò sókè kàbẹ́ẹ̀nì sókè tí ó bá dé ní sùtán náà ara rẹ̀ náà ni ansọ́bù sàkẹ́yì oní súnmọ́ márùn abin na yawon aka tọ́ arákùnrin yẹn tó kọjá ń jọ mí ọkùnrin tó ní pé òun nìkan ní sàmọ́ ń dá kọjá òun nke tó bá ti sẹ sùbàánù tó bá ti kírun tán yọmọ sàskáàrù lólè rẹ̀ ni fàkọ́lọ̀ làwọn Abu Darda Abu Darda wa tó ní pé àkẹ́lẹ́ mẹ́ta tán fáwọn náà wà látẹ̀dọ̀rọ̀ a tún níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹwà àwọn yíò ṣe ní ojú kòkòrò ìmà qal ọba tó ní sami'tu Rasulullah yaqul olóńgbọ́ tí Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé innakum qadimuna ala ikhwanikum ẹ̀yin o ẹ padà mọ́ lọ́lẹ̀ tẹ́ bá pàdé shamatun fin nas tẹ́ fìdá yí gẹ́gẹ́ pé ẹ̀dà gẹ́gẹ́ bí ṣáàmàtún finnas ẹni pé ẹni tí àwọn èèyàn tí wọ́n máa ń pẹ̀gán rẹ̀ aṣọ kí ní ọmọ tún aṣọ sí kí ọmọ dọ̀tí lánàbí lọ sọ́bẹ̀ fáwọn fa inna Allah la yuhibbul fush wa tafahush ẹ̀nẹ́bí ọ̀fẹ́ kí ọmọ sọ̀sọ̀kúsọ kí ọmọ wíwí kú yìí kí ó sì mọ̀ sọ̀sọ̀kúsọ ẹ̀nẹ́bí ọ̀fẹ́ ẹwà àwọn ẹ̀kọ́ ń kọ́ lọ́dọ̀ sàhábà yìí tó pé sọ̀hábà náà Abu Darda lòun náà Abu Darda sọ̀hábà ni àmọ́ mọ̀ pé ẹni yìí ó gbọ́ àwọn ọ̀rọ̀ kan tó rọrùn kóhun mọ́gbọ̀ látọ̀dọ̀ ànálì rawahu Abu Dawud bi isnadin hasanin illa Qais bin Bashir fakhtalafu fi tawthiqihi wa tad'ifihi wa qad rawa lahu Muslim ẹni pé ikhtilafu ń bẹ lórí Qais bin Bashir bin Bishr àmọ́ wọ́n ní ìmáàmù Muslim wọ́n ẹni tó jẹ́ fíkọ̀nì so wallahu a'lam kọ́lọ̀ bá kó sànù fún gbàgbọ́ ẹ̀kọ́ tí akọ́nù báàbù yìí kọ́lọ̀ kó ní kó sọ ní àǹfààní wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni assalamu alaikum ẹlọ́kùn sáà ló wà sàlàyé hadith yìí من سن سنة فله أجرها وأجر من عمل بها بعده ẹni pé tó pé àwọn kan sọ wọ́n máa sọ wípé bídíà sálà ń bẹ. náà àdéhìí yìí àdéhìí wà nù sàkíyàn mùsùlùmí ó mi pé àdéhìí ọlọ́láńtíà anábì ni mẹ̀nsánná sunnatan حسنة فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص من أجورهم ṣe ànábì yẹn tó bá la ìlànà kankan yẹn tí ìlànà yẹn wá dáa tó máa ní ìlànà dáa nínú ẹ̀sìn tí yẹn lè dáa lànà nínú Islam tó bá ní ìlànà tó dáa ní sẹ́nìkan lè dáa là wọ́n kàn lè dáa là tuntun mọ́ra ni pé ẹni yẹn yóò rí nǹkan yẹn látọ̀dọ̀ àmẹ́sàn náà ìsọ́lá bá lẹ́bi ṣiṣẹ́ so inú sọ̀yìn inú sọ̀yìn muslim yìí hadith kan wà lókè hadith yìí anabi ni man da'a ila huda ẹni tó bá pè yẹn sí ìmọ̀nà kana lahu ajruhu wa ajru man 'amila bihi ele foi kankan ní dínkù bẹ́ẹ̀ lá ni pé sọmọlẹ yẹn èèyàn la ìlànà kan kalẹ̀ fún pé ìlànà tánàbí ti là kalẹ̀ náà ni tọ́lọ̀ ti là kalẹ̀ fún wa àmọ́ wọn lọ wá sábàbí táwọn èèyàn fi ń ṣe é sábàbí wo o sábàbù ìwà ẹ̀ sábàbù o àdéhùn yìí ntọ́fà àdéhùn yìí gàgà àti kánú rẹ̀ yàrá sọ́ọ̀lì náà yàn síwájú rẹ̀ wọ́n dọ́kọ̀ làwọn kan dé àwọn ènìyàn wá ní àpẹẹrẹ ìnira hàn lára wọn gan wọ́n dé wá tó lànàbí sallallahu alaihi wasallam bánàbí ṣe rí wọn inú rẹ̀ wá bàjẹ́ pé á ah, pé ẹwù ìyá sí ń jẹ àwọn èèyàn báyìí sọ̀nẹ́bí wá ń sọ fáwọn yẹn pé ẹ wá bá mi ṣe sàrà fún wọn ẹ̀yìn wá bá mi bù wọ́n ní ẹ̀bùn ó kálukú wá káràtì ẹnìkan kan òdìdí ó kálukú táwọn ojú ara wọn bárakùnrin kan ti dìde nù ó dìde wọlé lọ báyìí ọlọ́lẹ̀ gbé bí kí ọlọ́lẹ̀ gbé àpò àpò ráìsì wa wọn lọ́wọ́ gbé àpò làdújọ wa gbà tó gbé dé làyẹn náà bá bẹ̀rẹ̀ sí wọlé lọ ẹni mi lọ́lẹ̀ kásọ wa ẹni mi lọ pólíṣìṣì wọ́n sàn kórì wọ́n ní nǹkan yẹn wá gánlẹ̀ nígbà yẹn ojú ànábì wa yí padà ojú ànábì rẹ̀ wọ́n láwọn tó wọ́n rí ìdùnnú lójú ànábì ìgbà yẹn lànábì wa kọjú sí ẹni tọ́kọ́ dìde yẹn anabi wọn sọ pé máa ń sanna fil islam sunnatan hasanatan ife ìwọ tó kọ́kọ́ dìde tó kọ́kọ́ dá kínní ilẹ̀ yìí ó ní ládàá lẹ́yìn gbogbo àwọn tó wá tó wá lẹ́yìn rẹ̀ tó dìde ó gbà ládàá lórí tiwọn náà àmọ́ ládàá rẹ̀ ò sí oúnjẹ kí ni ládàá tí wọn ládàá wọn ò sí ní àwọn náà ní ládàá àmọ́ tó gbà ládàá lórí tiwọn tó tó fatá náà lè sọ̀rọ̀ yẹn ni kì ṣe pé ọkàn wọn pé dá nǹkan tó bá wù mí kalẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ bóyá alápèjú wọn lọ wà níbì kan àwọn èèyàn máa àṣìkáàrù táwọn ń ṣe lẹ́yìn irun tó bá ti sálámù assalamu alaikum la so ọkọ wọn tọ́jú wa mọ̀ pé àti níta lórí màá ń ṣe kọ́ yẹn lókun ìgbà tó máa ń ṣe kíní yẹn ó mọ̀ ní lada torí wọ́n ló ṣe kíní wọ́n lọ sánà rẹ̀ síbẹ̀ wọn tí nǹkan tó ń sọ nìyẹn ibi kí wọ́n kàn mọ́ ní bídí àsánà lẹ́yìn àwọn tó ń lo kíní fún bídí àsánà ẹ wá tó rà níbi tó wá ní wàmẹ̀n sánà fil islam sunnatan sayyi'a anábìnrin tó bá tó wá dá súnà burúkú kalẹ̀ anábìnrin ọ̀sọ́ hasana kọ́lá ànábì ọ̀dá kọ́ bídíà tó hasana rí so gbọ́dọ̀ àwọn ti wá rí bídíà àtún hasana tún ànábì ní sunnatan hasanatan àti bídíà àtàn sèyí àtàn tánàbí dákọ̀nù àbẹ̀ sunnatan sèyí àtàn tánàbí wínú so wallahu a'lam sallallahu ala muhammad wa ala alihi wa sallam What are the punishments for hmm? drunkard? Drunkard. Ẹni tó bá jẹ́ ọ̀mùtí, ẹ̀ṣẹ̀ ńláńlá ni lọ́dọ̀ ọlọ́run ọba. Irú ẹni yẹn ó sì jẹ́ ẹni tí ọlọ́run ọba ní nífẹ̀ẹ́ rẹ̀. Torí ṣe ọlọ́run ọba ni. Kódà hadith wà tó lẹ́sẹ̀ lẹ́sẹ̀ tánàbí ni ẹni yẹn ní òfin lè mọ ìjìyà rẹ̀ àtẹ̀ṣẹ̀ rẹ̀ bó ti mẹ́kan tó àlẹ́bí ní ní ní ọlọ́run nígbà rẹ̀ fún ogójì ọjọ́ onígbé náà wà eid ìlérí ìyàtọ̀ náà bá ìtànàbí ní kalẹ̀ fún rẹ̀ ní ìlú ṣùgbọ́n wọ́n jẹ́ nù tó so wà eid nínú ro ha kama jẹ́ eid tó bá ṣe wáyé náà lèyìn tuntun rẹ̀ kò á ti dọ́kọ̀ pé ẹ eh, tí kò wá ní kí n ogójì ọjọ́ nù yóò kì àwọn bá nàbí ṣe sọ́nù so wallahu a'lam bákan náà ìyá àtijọ́ wọlé rẹ̀ kìámọ̀ tó ń bẹ ẹ tó bá jẹ́ ọ̀mùtí tó wà nínú nǹkan tí ọ̀dà tó wọ́n mọ̀ wà rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ ní sàlámù alaykum. alaykum salaam. please it is uh, is it permissible to eat the funeral food because some people are saying that the prophet eat the funeral food. ẹni tí bá ń sọ lọ́rọ̀ báyìí kẹ́ni yẹn kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kó sì mọ́ sọ̀rọ̀ ẹ̀ náà nígbà náà ní jẹun òkú tọ Ànábì sallallahu alaihi wasallam kò jẹ́ rí torí gbogbo àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam tọ́lá ń kọ́ lọ́dọ̀ Ànábì ni pé Ànábì ni ó jí kó yí àwọn ó kọ́ àwọn bí kó yí àwọn kunna na'uddu al عند أهل الميت وصناعتهم الطعام من الرياح gbẹ̀yìn táwọn gbọ́ yọ́rọ̀ ànábì ni pé kí ọmọ lọ lè pé ìjọ ní olóòkú ká máa dáná káwọn ọmọ lọ lè bá wọn dáná káwọn ọmọ olóòkú ọ dáná àbáwọn mọ̀lẹ́bí olóòkú nílẹ̀ níyà ara ìlérí ìlérí ẹkún tí máa ń bí ọlọ́run bá nù ni ara ẹ̀ náà ni ara tí máa ń bí ọlọ́run nù ni kéèyàn ó péjọ kéèyàn máa dáná náà ni kò yí ẹlòmíì tẹ bá lọ síbi bóyá wọn fọ iṣẹ àbí ìkankan tẹ bá lè kí wọn wọn á ní ẹni jẹun kọ sàárà ni sàárà wo ni sàárà kọ sàárà lè ń ta tẹ́ǹtì sí i sí sàárà nù sàárà lè ń pùs lè ń pè lè ń pè díje ẹ̀yìn délé ayé lè rí lélẹ̀ yìí sí sàárà náà nù àbí èèyàn máa ń tan èèyàn máa ń tan wọn sísẹ́mù ẹ̀yìn dj kí ọmọ play rẹ̀ sí sí sàárà sàárà ni pé a àbàtà ilẹ̀ ti dé ẹbà ń polóúnjẹ àti sàárà nù sàárà rẹ̀ tó ń yan àga kalẹ̀ sí sàárà nù àá èyí ṣe sàárà yìí gánbà kó kéde sàárà kọ́lá tẹ́lẹ̀ mi bá wá tí o bá fún ẹlòmíì ní owó wà láì jọ sàárà kọ́lá ó jẹun ó sì dìde lọ ọmọ pé lérí ibú báwọn ní ẹ̀kẹ́ náà sí sàárà náà nù ẹ sọ pé ẹ̀ ń ṣe patí àhá ẹ̀ ń ṣe pa ẹ̀ ń ṣe òkú tó kú sẹ́wárí nígbà kan ní Ìlọrin Ìlọrin àwọn àáfàá wọn wọ́n ń jẹ́ káyé Ìlọrin ká burú sí i mo fi Ọlọ́run wa búra ayé Ìlọrin wọ́n ń jẹ́ kí ayé Ìlọrin ẹ̀sìn ẹ̀sìn Ìlọrin ń burú sí i lójoojúmọ́ ìgbà kan ní west tẹ́bá lògún ọ̀ṣọ́ lẹ́mọ̀ ni wọ́n náà mọ́ náà pa màálù sòkú wọ́n pa sòkú lọ náà ní sí o wàláì tàláì wọ́n ń pa màálù sí òkú lọ nílé ìsinmi bẹ́ẹ̀ lómi ọba gbé lọ́kọ̀rọ̀ wọ́n sì pa gbangba gbogbo àfáà sì dákẹ́ gbẹ́m kò sí kò sí nǹkan lẹ́yìn náà wọ́n tún tabánà tó kú bá kú wọ́n tabánà fúnra wọn wọ́n á ya wọ́n á ya ẹni wọ́n síbẹ̀ kọ́dà àwọn àfà lọ́rin kú wọ́n lè síbẹ̀ àfà lọ́rin wọ́n kú wọ́n sì ń tabánà fún ọba ẹ̀ tí wọ́n ya tó ṣe rẹ́gẹ́dẹ́ obituari wọn ń ṣe lọrin nìsín ẹsìn wọn tẹ̀lé ara yín jẹ ike àwọn èyí wọn lẹ́sìn Ìlọrin aláìtẹ́lẹ́ lóbi ti bá ń tẹ̀lé jẹ báyìí ìlú bíbá àwọn olùdókè mọ́jọ́mọ́ lọ́rin kí ni ń sí ọ́ sẹ́sìn ní dùn ọ̀nù àbí súnà àbí wọlé kí ni dùn ọ̀nù lọ́n kọ́ mọ́já sàánù fún wàláì àzẹ̀ kọ́lọ̀ kò tó àwọn àpá yẹn ní sí ni wọ́n sì gẹ́gẹ́ sí kọ́ kọ́sá ti fún ẹlẹ́mílòbù tí wọ́n òye tán ìmílẹ̀ àmọ́ tara rẹ̀ àǹsàbí àǹkékùnrà ní èyí rọjọ́ ẹ̀rì pàwọn nídìí owó yìí ni kìlọ̀ wá wá tó bá nídìí owó wọn kìlọ̀ wá wá ìrọ́ ni wàlẹ́ ẹ̀sọ́ bá ẹ̀gọ̀ ọ̀gọ̀ púpọ̀ ní mílò lọ lẹ́nu ìbínú wọn ló ń bí lọ lẹ́nu kìlọ̀ òun ni pé kíyàn ọmọ dáná níbi òkú wàláì kódà kíyàn ọmọ lọ lè jẹ́ kódà aburú ní gbogbo ẹ̀ fọ́nà kọ́mọ́ sá sànú fún wa o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk